èmi kọ́ lọ jọ ìyá rẹ ló bá sọ torí mi ò ní ìrè èmi kọ́ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ni mo pẹ ẹ ní làákàyè àwọn ọpọlọ yín kúrú èmi lẹ ń sọ láti náà fún pé àbá wà àbí kẹ́nu rẹ̀ ọjà dágbárí ni ibo lẹ ń lọ ibo lẹ ti ń bọ̀ ẹ wo ṣé ẹ rí ojú ọ̀nà tẹ̀ ń wọ yìí ìfẹ́ kẹ́yìn méjì kẹgbà bí ìkọjá mọ́. ẹ àti pé bàbá tẹ bá mọ̀ pé ẹ fẹ́ ká gbà bí ìbà ìkọjá mọ́ kí ló dé tẹ̀ ṣe ra búlọ́ọ̀kù kẹ́ ẹ kó díbẹ̀ yẹn ìlú ló ń ta búlọ́ọ̀kù. ṣé orí ń ta yín ni ṣé ẹ ti pé nǹkan yọjú wò yín òkun gbélé yín ni ẹ dákun tí ọpọlọ yín tí ò bá ti ẹ̀ wá pé tẹ́ ẹ ṣe ń bọ̀ tí bàbá mi pè yín tẹ́ ẹ bá wo fìrì gbọ́n tèmi kálẹ̀ ẹdí àyìn ẹ̀rí fìrì gbọ́n mi ẹ dákun ṣé fìrì gbọ́n bàbá mi ò tó wò ni. àbí dídìrín lélẹ̀ ni kí tó ṣe òǹgbọ̀n jẹ́ wúkẹ́ wíwá títa ni. àyè fálà fi wọ́n lẹ̀ àwọn méjèèjì fẹ́ kú ẹ fẹ́ kí ẹlẹ́dẹ̀ kó jòkú yín ni. wo ti bí ẹ̀dá tẹ̀lé wa ojú ọlọ́mọ tó ló ń lọ yìí. tẹ̀lé wa ọ̀dọ́.